مسكين لا يأكله إلا الخاطئون فلا أقسم بما تبصرون وما لا تبصرون إنه لقول رسول كريم وما هو بقول جاهل قليلا ما تؤمنون ولا بقول جاهل قليلا ما تذكرون ولو تقول علينا بعض لأخذنا منه باليمين ثم لقطعنا منه الوتين فما منكم من أهل عنه أجمعين وإنا لنعلم أنه منكم مجاهدين وإنه لحسرة على الكافرين وإنه لحق اليمين فسبح باسم ربك العظيم فسبح باسم ربك العظيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا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 وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أقول لكم ورحمة الله وبركاته الحمد لله أبعتي وشعر وقالوا القرآن الكريم الحمد لله أرد دايما وسيارة مين شرع وبعد ما تسعي يوم أولو ní àsìkò tá a wà yìí tó gba Al-Qur'an kan lọ. lódodo a ní àwọn kútùbù sàmàwí àti àgbàṣe Al-Qur'an gẹ́gẹ́ bí àtàwọ́rọ́ gẹ́gẹ́ bí Al-Injil gẹ́gẹ́ bí Al-Zabur gẹ́gẹ́ Suhuf li Ibrahim. àmọ́ àwọn tírà yìí wọn àṣìṣẹ́ mọ́ lásìkò tá a gbogbo wọn pátá wọn ti parí iṣẹ́ wọn ṣùgbọ́n àwọn ọmọ subhanahu wa ta'ala ó fi àkùránù nìkan nígbà onìkan ni ọ̀rọ̀ tí ó máa ṣẹ́kù tí ẹ máa lè tọ́ka sí pé sọ́yà ọ̀rọ̀ ọlọ́run tẹ́lẹ̀ pè ní ọ̀rọ̀ ọlọ́run ti dájú dáká àkùránù kan. bí inú àyà tó máa ń sọ̀rọ̀ Wọ́n ní sàdá báyà fún Wọ́n ní sàdá واتلوك على بكتاب غير منصرم واتلوك على بكتاب غير منصرم أعوى نبي الله سوى الله قدما عليه الصلاة والسلام وعلى نبينا أفضل الصلاة والسلام wọ́n mú wa àìmọye àmì wá tó ní ayé nínú àmì ìfẹ́ wọn náà ni pé wọ́n dúdú àtúnjẹ́ ọ̀rọ̀ ọlọ́run ọba ṣùgbọ́n gbogbo ìgbà tí wọ́n ti ń wá tẹ́ bá ti wá tí wọ́n ti kú tí ànábì mi ti délé ẹ̀yìn wọn kí làwọn ti parí jẹ́. ẹnìkan péré náà lọ́wọ́ bá fẹ́ ṣe pọ̀ tí àti àbúwọ̀ yìí o tí àlùkìyàwó fi dé iná ni yóò máa jí ọ̀rọ̀ lọ. Ẹ̀rù wípé tí ẹnìkan bá sọ pé ọyá ọ̀rọ̀ tó ọ̀rọ̀ tá à ń tàmúlà wọlé ẹ jẹ́ ká mú ọ̀rọ̀ ọlọ́run ká fi tẹ̀lé kò sọ́dọ̀ ọmọ tó fẹ́ mú dojú àlùkùránì lọ. wọ́n lọ mú nǹkan mi wà èyí tó gbé náà ti kúrò ó ti parí ní kí ẹ máa lo nǹkan tó ti lu kúndé. ọ̀nà mẹ́lẹ́ àlẹ́ ìjẹ̀lìkì dáadáa ti fi ẹ̀rẹ́ nìkún ọlọ́run wá ṣe èmi àti yín ní ìjọ àlùkùrán ẹ̀rí pa kúrú yìí ìjọ tí wòlé sọ fún pé níta ẹgbẹ́ lọ́wọ́ ti ó ti ẹ̀fà yà ìjọ tí wòlé sọ fún bẹ́ẹ̀ kọ́ láwọn yìí. bá tàbí lè yìí náà rọ̀tún láwọn ni ó yá sí lóhùn àlẹ́ yìí máa yá sí i. ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. Ọlọ́run ọba Sùmánù ọ̀sán ara ó fi pọ́n wa lé púpọ̀ ibi ajé ìjọ Al-Qur'an. Ó ní òun lọ bá tó jẹ́ ife bá a sàfihàn omi yìí nà rọ̀túnlá. Àlẹ́bí bá a sàfihàn omi yìí nà rọ̀túnlá. Ó ń tó gbèjìlé láàrin àwọn àjọ kò mẹ́kọ̀ọ́ kò mẹ́kà kò jíṣẹ́ kan. Mi ni hu kíra wọn náà ni lábá bí wọn náà ni. yàtìlú àléhùn àyà tì í. ntòfu wa wa nígbà tí a tó fi jẹ́ àlùbákà fún wa ní ibi ń ọ̀rọ̀ ọba wàyọ̀ alimuhu likitaba wal hikima. ó tún sàlàyé fún wọn àwọn tí ń bẹ lákọọ́lẹ̀ nínú sẹ́ra àwọn ẹgbẹ́ ebi ń bẹ nínú sẹ́ra yín tẹ́lẹ̀ ebi ń bẹ nínú sẹ́ra yín ebi ń bẹ nínú sàrẹ́ta ebi ń bẹ nínú bàyìí. wal hikima yín fi àlàyé tá a fi kọ ìyẹn ní àná àtúndà yín fi àlàyé yẹ yín fi ń ṣe àlàyé ọ̀rọ̀ ọlọ́kọ̀ọ́ba tí ń bẹ pẹ̀lú ẹ̀. wàá ń kánú kọ́bílù làbí dọ́là ní mọ́bí. kábẹ́ẹ̀dì o tó ṣe kí kuran tó wà láàrin yín làbí dọ́là ní mọ́bí inú àmọ́ la wà táwùjọ kan bá wà tí o ti kuran pẹ̀lú wọn wàlá inú òkun ya wà tí kan bá wà tí o ti ẹni tó mọ kuran nínú wọn tí o mọ sàlàyé ẹ̀sìn fún wọn wà kò sí bí wọ́n ti lè gbẹ́ wọ́n lè máa ah, ah, ká ọlọ́run ọba tó wá ti wá ní ìjọ alukur'an abdi ọlọ́run nínú àárọ̀ rẹ̀ àfọ̀mọ́ ni kur'an jẹ́ kọ́lọ́n kó fọ̀ wá mọ́ àtúnṣe ni kur'an jẹ́ ọlọ́run kó tún wá sí ibi àbùkátà ni kur'an jẹ́ kọ́lọ́n kó bí àbùkátà wa ayé àti abẹ́ túlẹ̀ ní ó ní nǹkan ṣe pẹ̀lú alukur'an ilé mi gbàgbé yẹn wọlé pé kò sẹ́ni kankan nínú wa tí ò gbọ́dọ̀ mọ́ ẹni pé oore ọlọ́run ọba ṣe wá pa jẹ́jọ alukur'an ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم àjùlọ tó ọba ṣe fún wa tá a fẹ́ tẹ̀lẹ̀ sọ́rọ́ nìyẹn fèrè ààrẹ sára fèrè ààrẹ ń bẹ lọ́wọ́ rẹ pàtàkì jù tọ́wọ́ wọn ó bí dábẹ́ kò ní ìdíkọ̀ tó mọ̀ pé kí ni sọ lórí àbá kàtàkùrán kùrán ti tó kìtàbù lọ́tà màdàwó dọ̀hírọ̀ làbùbà wà wà gbọ́bà sọ̀rin wà wà ọba sọ̀rọ̀ wà ọlọ́run ọba sọ bí náà àti ọjọ́ àlùkìyà mọ̀ pàdé. nípa wípé jẹ̀mọ́ ẹ̀jẹ̀ kọ́ lọ rìn lọ́kàn wá wípé àní ju síbi tá a wà yìí á lo ayé fúgbà díẹ̀ á padà kúrò láyé ọlọ́run ọba wa ń sọ fún wa wípé tó bá di àlùkìyàmà àti sọ àwọn èèmọ̀ tójú lè rí tọ́lọ́run ọba ṣe ọwọ́ agbóhùn sọ fún wa àwọn tójú ò lè rí rí báyìí tí ó padà rí ìlànà sàlàyé ibi tá a ti dóná nígbà tó wọn bá ń sọ òkun àti ń bẹ láàrin àwọn ẹni rẹ àti àwọn ẹni kéfà amáàmánu ó ti àkìtà àbà ó bíyá mí ni. amáàmánu ó ti àkìtà àbà ó bíyá mí ni fayakulu ha umukoro kìtàbíyà. gbogbo wa ajá fúra ní tiẹ̀ lóore o bó o bá ti ṣe eré ẹ̀sán eré olè gẹ́rọ ọ̀rọ̀ ọba àtàlàyé eré ìlànà wípé ẹni ọba ti ṣe eré lọ́ọ́ gba sí ààrẹ pẹ̀lú ọwọ́ ọ̀tún. ẹ̀yàkúlù ha ọ̀hún ìdájíyà. lójú ẹsẹ̀ yóò mọ̀ wọ ẹtí bàkà yín pé ẹ bá ń yẹ kílà mi wo ah, mo ti fún mi lónìí ẹ bá yẹ o ẹ̀yin náà bá ń kà á wọ́n fẹ́ kí wọ́n bóun pín dùnú yẹn. Ìrọ̀nàmùtù àní ìmúra kí n ṣì mo sì ṣiṣẹ́ lóore dèé nà. Fàwọn fi ríṣà ti rọ̀ bí ya. Ọlọ́run ló mọ̀ gbádùn sí àlùjẹ́nà. Ìjànà ni lè àlíyá. Àgbẹ̀lẹ̀ tó ga tó ga tó yẹ pé ibi àyà àbọ̀lẹ̀ ni ọlọ́run ọba kó ṣe wá lọ́wọ́ àlùjẹ́nà. Òṣùpù àdáníyá. Àwọn àpẹ ọba ní èso èso tí a máa jẹ nínú àlùjẹ́nà dáníyà ó súnmọ́ wa àyíká náà yàrá tó ka. Olúwa tó kọ́ àyíká ìdá kutub al-ayat al-ghaliya. àbẹ̀tọ̀ ọmọ wa lọ kí ká wa wọn máa bẹ̀ wá wọn ẹ̀yọ́ bàtí jẹ́ mẹ́ẹ̀ mẹ́ẹ̀ jẹun. ẹ máa mu tó bá wù. ẹ fọkàn bá jẹ kò tí kò tí kéèyàn máa jẹ kó máa wá wẹ̀yìn ẹ kọmọ ẹjọ mọba tẹtẹ ìyá tẹtẹ kọlẹ bàbá ara o àní jẹ lẹdẹ mùsùlùmí sá lè mutí ẹ àwọn wọn wọ oúnjẹ fún wa nígbà tá a bẹ̀rẹ̀ ayé pé mọ̀jẹ̀ ẹlẹ́dẹ̀ o má mutí o mọ̀jẹ̀ òkú mbẹ́tẹ́ o mọ̀jẹ̀ ajá o ṣùgbọ́n tá a bá dọ̀rọ̀ olú wa ṣọ́rọ̀ bú ha ní àrùn. olú wa ṣọ́rọ̀ bú ha ní àrùn ní máa sábàbùrùn gbéra ìyá àmìlẹ̀ ọ̀rọ̀. wúyẹ máa jẹun ẹ ti gbàwẹ̀ láyé. sọ́jà gbàdúrà Muhammad sallallahu alaihi wa sallam nínú hikam tí ń bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ yẹn ni wípé gbogbo tí wọ́n láyé tá a bá gbé ìlú tá bá ṣe wọ́n dáadáa jùlọ padà fún ṣe tó ní ọlọ́run tiẹ̀ ni wọ́n hàn án náà kìámà ilé òfò ló sọ fún wa nígbà tí wọ́n dáa ká fi àwo ká fi jẹun ni ẹ̀ ń ti fi jẹun láyé o alákìámà kà á fi jẹun tiẹ̀ láyé tí ọtí tí yìí ya, ọtí àlùbáríkà ó ti na rẹ̀ amụ mú ló ti kánjú ó kánjú ó ya lábẹ́ ìgbóná yìí ẹni tá a jẹrà àti olókè bá mi yọ kí máa ẹni bá ti lọ rẹ̀ kánjú nítorí tiẹ̀ tó bá lọ ìwọ ló ní oṣù ní sùúrù nínú ẹ̀mí ọkọ̀ ayélujára ní ọmọ bàbá fìlà ọmọ yìí wá gbé bàbá lórí dúkìá lọ́pọ̀ yìí mọ́tò lọ́pọ̀ yìí mọ́tò lọ́pọ̀ yìí abẹ́rẹ́ ìgbẹ́ kíni sí láyé lọ́ba pa bàbá rẹ̀ torí kó lè ba ẹ̀ wọ́n ní tọ̀ nígbà náà àníjó jogún mọ́ torí pé ọkọ̀ nípa bàbá rẹ̀ tó gbọ́ fẹ́ jogún ẹ̀ ogún wá dé wò ìtẹ́ mbáyámọ́ jẹ láyé tẹ́ mbáyámọ́ mú láyé àjà kéde o kó láti mọ̀rẹ̀ tí gbọ́ wà ní ìdúró kan fún pé kúlú wà ṣọ́ọ́bù hàní à. wà ṣọ́ọ́bù hàní à ń bá àgbà ọ̀tún ilé àyà ilẹ̀ fọ́ọ̀dìyà. wà á máa ma ní wúdí àkíta àbàrù bí sì máa lì í. abẹ́ni tí o bá gbọ́ ọ̀sán ọ̀pá lẹ́nu tó ẹ gbọ́ ó fi ẹ̀ fi gba síra ọ̀pá ní irú àwọn ẹ̀yìn bẹ́ẹ̀. wáyà kúlù yálẹ̀ ìtàní ìlàmú bàjẹ́ o. yàrá ìta ni. kò yẹ kọjọ òde wáyé wọn já irú nígbà òde òde wá ń tètè máa kò yẹ kí n da sí àlọ́ sí. ìlànà ó ta kìtà bíyà. Ah, wàlá máa yẹ ìmọ̀ àyíká bíyà. ilé iṣẹ́ mọ́ dáadáa tẹ́ kọjọ́ lọ dáadáa bẹ́ẹ̀ sẹ́ka ká mọ wá tètè o tẹ́. yàrá ìta kánà sílẹ̀ kọ́ọ̀wìyà. yóò rẹ̀ ti kú tọ́pa yàrá ìta kẹ́rẹ̀ tó kọ́ọ̀wìyà. ayi ìpò nígbà tá a mẹ́rẹ́ tá a ń gbádùn gan-an ikú pa wọn kókè pa wọn àti ìsìn ikú èsì pààyàn lọ. máa àgbà àti màníà. títí àti mo ní kò tí ẹ lé lami ilẹ̀ lẹ́yìn. lálàkà àti ìpínlẹ̀ tọ́lìyà. ipò tí mo wà tó kò mí lójú láyé tí òjò ẹ̀rọ wọn bá ṣe lálàkà àti ìpínlẹ̀ tọ́lìyà ipò náà ti bàjẹ́ mọ́ mi lọ. òdúhù pàbòlúhù. alọ́ ní ẹ dìímù tàbí lálọ́jọ́ lónìí ẹ̀ẹ́dẹ́lókù ẹ̀ẹ́dẹ́lókù gbùlù ẹ̀ẹ́dẹ́lókù. ẹ̀dùnú náà ọmọ ọmọ ti wá bẹ́ẹ̀ ẹ̀dùnú náà pàtàkì. ثم في سلسلة ذرعها سبعون ذراعا nígbà tó wá wọn ló bẹ̀rẹ̀ jùlọ lọ́nà rẹ̀ àti ojúwọ́n náà lọ́dọ̀ ọ̀bẹ ẹ wá lọ rẹ̀ mú chéènì tó jẹ́ pé gígùn rẹ̀ ìgùn ọ sẹ́fùtì ni ẹ fi wá wé kọ́ńbà máa jẹ́ra kòrónù ní kọ́ńbà máa dá ara rẹ̀ ẹ fi wá wọ lọ sí àyè tiẹ̀. ní wọ́n ṣe ọmọ mẹ́rin ọlọmọ ṣe wá bẹ́ẹ̀ nígbà tí ká ti jẹ́ rí ká gbọ́dọ̀ sọ kájókòó jẹ́ níta ń sọ ìwà láì bójú lé òdodo ni kò sí rán bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ní wọ́n wọ wọn nu náà dáhùn wọ́n dì í sẹ́kẹsẹ̀kẹ. orí kí ló dé tó fún nígbà tó kọ gbọ́dọ̀ ń gbọ́ ọgbọ́dọ̀ ń gbọ́ inú àwẹ̀ nìkan ló máa ń gbọ́rọ̀ sọ́rọ̀ lẹ́nu ṣé àwẹ̀ nìkan ló wà ní jẹ̀máà yá dáhùn ṣé àwẹ̀ nìkan ló wà so irú a nìkan ni wọ́n ń kírun irú àwọn nìkan lọ́wọ́ ọlọ́run àwọn òde ti à tí ọba sáré kò sọ́dọ̀ mọ́. yá a máa sọ pé tọ ọlọ́run bá àwọn oṣù kan lóṣù mọ́ ẹ̀sìn lóṣù méjìlá. ọlọ́run ní ìnáwó kí á nà láàyò nínú. kánà láàyò nínú bí láàyè láàbí. ọgbọ́lọ́run gbọ́ ọgbọ́lọ́run gbọ́ ló fi jẹ́ níyà. wàlá yà ó wà á

wàlá àbáàmù ìlà nínú ìsìn. Oṣù tí ó máa jẹ nínú náà ìlànà ìsìn òun náà ní ẹ̀ẹ́dúdú àwọn olówó ọ̀jẹ̀ tí bá ń jáde lára àwọn ọmọ alẹ́ nígbà tí wọ́n ń jó lọ́wọ́ ètò tí máa ń tẹ̀lé ara wọn ìwọ́ wa ẹbí wò ti máa ń tẹ̀lé pé àwọn kan nínú wọn ètò ara wọn kọ́ mọ̀ fáwọn mi àwọn ilé ìwọ́ fáwọn ilé àwọn ilé ìwọ́ mọ̀ kọ́ mọ̀ wájú fúnra wọn lórí ètò ara wọn jẹ́ nínú láyé akúlù ìlànà fáwọn ọ̀rọ̀. àwọn ọba ni kò sẹ́ni tí ó jẹ gbogbo yàrá sọ àfẹ́ tó jẹ́ olùṣèkè pẹ̀lú tọ́lọ́ فلا أقسم بما تبصرون كتاب سجاد تقول الجميع طلعوا فلا أقسم بما تبصرون فلا أقسم بما تبصرون وما لا تبصرون إنه لقول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون ولا بقول جاهل قليلا ما تذكرون قال فلا أقسم بما تبصرون فلا أقسم بما تبصرون ṣé wàá yí pé tá a bá fẹ́ yí pé gbólóhùn ńlá iṣẹ́ kí ńlá máa ń ṣe nínú àwò nábíyù fàlà ó kú símù bímọ àtòkùtẹ̀wọ̀n. fàlà uqsimu bímọ àtòrẹ sírú. àwọn afọ àwọn ọmọ tàbí bá wọn máa ń yọnu sí wọn wọn jẹ àdìgbò lóun tó lọ wọn bá tó pé fàlà ọ̀nà bí wọn lálẹ́ tuntun. a lè sọ yìí pé fàlà uqsimu bímọ àtòkùtẹ̀wọ̀n ọ̀hún bá ní ilé máa búra pẹ̀lú nǹkan tẹ fojú rí ọ̀rọ̀ tó wà ní kọjá ìmọ̀ búra pẹ̀lú nǹkan tẹ fojú ara yín rí. فلا أقسم بما تبصرون وما لا تبصرون وما لا تبصرون àti nǹkan tí ẹ fojú rí ẹ̀rọ kò ní ìdìbò àbálẹ̀ fún tọ́lẹ̀ bẹ̀rẹ̀ ilé mọ búra pẹ̀lú jẹ fojú rí àti jẹ fojú rí mo ṣàlàyé àwọn ọjọ́ sàmúlù fún yín tí mo ní wọlé mo ṣàlàyé àwọn ọjọ́ wúlù tí mo ti pa wọ́n rẹ́ mo ṣàlàyé àwọn fèrè àwọn tí mo ti pa wọ́n rẹ́ mo ṣàlàyé àwọn ọ̀tàtìká tí mo ti bí wọn. àwọn ẹ̀yẹ fojú rí tẹ̀gbọ́n lọ́wọ́ bá ń kọ́ bọ́ bá àwọn sọ̀ há bà kẹ́bà sọ nígbà tó sọ sọ wípé tó sọ fún ọ ẹ̀ níbi ọmọ bẹ̀rẹ̀ wípé. àtẹ̀gbẹ́ kúmù yẹn ẹ̀sìn máa ń tara yẹn ọlọ́run bá ń kọ́ bà pẹ̀lú táwọn ṣe yìí náà ní níbẹ̀ abẹ́ ẹ̀kọ́ so wọn tó bá wọn náà pé ilé máa bá ilé máa búra lérí nǹkan tí ẹ fojú ara yín rí nípa àjọ àwọn wúdù àwọn sàmúdù àwọn mọ̀tàbíkàtù wọn máa dàbí tòrò èyí tẹ̀ sí nípa pé irú òkè yìí fàyà bẹ́ẹ̀ tí gbogbo ọ̀rọ̀ kọjá kí n mọ ẹwà búra lórí ẹ̀. wàlẹ́ ọkọ sí mu ní máa tó lẹ́bi ròónà wa máa tó lẹ́bi. yẹ́nì pé ó dájú tí yóò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí yìí nídìí kí n búra lórí ẹ̀. ìdáwó la bá bẹ̀rẹ̀ ìbúra lágbájá la búra lórí sọ̀tọ̀ ẹ̀ bá délé náwó mẹ́rẹ̀ ṣak àbẹ́ ẹ̀kọ́ ṣe sọ̀rọ̀ pé gbọ́n sọ pé wà ó ti gbogbo bẹ́ẹ̀ ni wọ́n yà sọ fún wàláì wọ́n bá bú wàláì ìdàgbà kan ah, ọ̀sẹ̀ á kò dìbò la á tà fọlá parọ́ àgbà. ilé anabi wa ayé sáré sàlám kọ́nà nàbí yìí nàbí sàlá tó sàlá ilé adé ti wáyé pé anabi ọ̀ṣọ́ lọ́wọ́ bá ní anabi wa kàmá àfẹ́jà nígbà máa tẹ̀lé ìdàgbà lọ́wọ́ jù àlẹ́ ìgbà níbi sọ̀rọ̀ lọ́wọ́ àwọn sọ̀rọ̀ anabi yìí fa ó rí àyè nìkan jọ bàbá jáde ẹ bàdá àfàlàfà ẹ mọ yọ fóònù gbọdọ àtọ bẹ́ẹ̀ fún ọkùnrin ní wàláhì nínú ìfọlọmùrà àwọn ojú kan àbí ìyẹsà ni ojú mi ló parọ́ wàsàdàkà òótọ́ ló sọ ojú tèmi ló ṣe kí ni o ẹ̀kọ́ ẹ̀sìn yẹn ẹ ń bá ti fọlọmùrà fún yín pàṣọdìkú pàṣọ ẹgbàgbọ́jọ́ sọ̀rọ̀ lórí kí ló àtọ̀ parọ́ òun ló ní ọ̀ràn jẹ lálùkè wa ṣùgbọ́n àwọn náà wàá gbọ́ ọ̀sẹ̀ títà àti làbá wọn wàá mọ̀ búra sí à wọ́n gbà gbé tọ́lọ́ tó lò ní wàjídọ̀ àtàwọn ọmọ ya rẹ̀. àlàáfíà tó bá dà má dàbí rẹ̀ kó sá kojú rẹ̀ lára rẹ̀. ọlọ́run ní ọ̀rọ̀ yìí òótọ́ ni pé ní ìpayẹrẹ òótọ́ ni pé mo ti pa àwọn ìyàgẹ́rẹ́ nínú ayé tí mo sọ̀tàn wọn fún yín ẹ rí i bẹ́ẹ̀ bá jẹ́ ẹ̀rí àmàbá náà ayé rí ẹ̀sìn gbọ́dọ̀ ẹnu wọn. èyí tẹ̀ ẹ̀dí rí yóò rí bẹ́ẹ̀ fọ́lá òkùn sí mi bá tó ṣe rọ. fọ́lá òkùn sí mi bá tó ṣe rọ. ilé máa búra lórí tẹ́ ẹ fojú ara yín rí àti tẹ́ ẹ̀ ìtumọ̀ kejì. ìtumọ̀ kejì fọ́lá kọ́mọ́ sí fọ́lá ọ̀sẹ̀ kejì bá òkùn sí mi bá tó ṣe rọ náà fọ́lá ìtàwọn kèbòlì ń sọ nípa pé tọ́lọ̀ ń gba àyè àgbẹ̀ òní gba àyè ṣé kúrò àyè ọ̀rọ̀ mi sábà bí ìyá wẹ̀rẹ̀ mi ṣé wọ́n máa ṣe kíni kan fàlà ọ̀rọ̀ orí bí wọ́n ti ń sọ́hun o ó kù sí mo mi máa tó ṣèrò mò ń fúra pẹ̀lú tójú yín ti gbó nípa àwọn tí mo ti parẹ́ wà mẹ́ẹ̀lá fàlà ó kù sí mo mi máa tó ṣèrò. أقسم بما تبصرون وما لا تبصرون معنى يعني orí bí àwọn obìnrin ti ń sọ o ó kò sèm ní ọjọ́ pé àkọọ́lẹ̀ àwọn fàtìlín ọjà tó fìlà wọn. sọ ẹ sọ́ba àwùjọ ìlú ọ̀sán tó fàlẹ́ ó kéré sọ pé àhàlì fòmìlà àhàlì fòmìlà tó fìlà ọlọ́run bá ń búra ilé ọ̀sẹ̀ ìgbọ́n náà sọ pé là fàlà tẹ̀sí wọ́n sọ pé fàlà tó bá dúró níbi dáadúró ṣe ṣèké sọ pé là ẹ̀sẹ̀ náà fìyún bẹ́ẹ̀ àrí ẹni wọ́n sọ tó wá kà á lọ pé fàlà kú sí mi bá tù sí rọ́ọ̀n yóò sọ pé là yẹ záyidà nígbà fún ibà wọn ṣe ẹ fún kàfé fàlà kò rí bẹ́ẹ̀ ti sọ o náà fìyún àrí nígbà tó wọ́n fẹ́ fàlà kù sí mú bí màá

ó ti dákìrì náà wàá dé dọ́kítọ̀. فلا أقسم بما تبصرون وما لا تبصرون. ọlọ́run ní ilé máa búra lórí ntẹ́yìn náà fojú ara yín rí bákan náà àti ntẹ́ ẹ̀rí ẹgbẹ́ ẹ̀mà bí mo ti wí ní ti ṣe. fàlà. ọkùnrin bí máa tóbi ṣèrò. kò rí bẹ́ẹ̀ ti ro ọkùnrin bí máa tóbi ṣèrò gbogbo tí mo sọ fún yín lókè yìí mo fi búra lori. ìdẹ́ ẹ̀ tí ì rí kí lọ́lọ́run wá wúra lé lórí. ọlọ́run ń dáwó òjíṣẹ́ alápẹ̀lẹ́ ni àwọn oníṣẹ́ ti sọ yìí pé káni rọ̀súlù nkẹ́rì mu yẹn àrọ̀súlù àwọn Jibril ṣé àbẹ́bí ni yóò jẹ́ ni àbẹ́ Jibril alayhi salam wọn á nàbí yìí àkọlù sọ̀rọ̀ àdúrà sàlám torí pé màá ń bẹ rọ̀súlù náà léwu náà àbẹ́ẹ̀kọ́ rọ̀súlù ni Jibril náà rọ̀súlù ni ànábì náà sallallahu alaihi wasallam. وروح القدس ليس له كفاه وروح القدس ليس له كفاه ẹgbẹ́sí asanu sábì tó fi mẹ́fùsì kọ orin yẹn sílẹ̀ lọ́sọ̀ mọ́sí rẹ̀ tó fi ń ròyìn jìbìrì lù yẹn gbé وجبريل وجبريل رسول الله فينا وروح القدس ليس له كفاه وروح القدس ليس له كفاه هذا مش هو حاضر بعدين جبريل رسول رسول ṣùgbọ́n tá a bá fẹ́ gbọ́dọ̀ nígbà gbọ́dọ̀ ẹ̀dá máa rà ní ọjọ́ rọ̀ṣùn bí àwọn rọ̀ṣùn kan tá a rí ń rasul kiri kan ẹbí ma wọn náà yàgbẹ́jọ́ ti lẹ́wọ̀n ẹ wọ ọkọ̀ bíbí sínú àdéhẹ́ tó bá jẹ́ pé indomie ní lóga tani ọ̀rọ̀ ẹni ní yẹ díẹ̀ tó bá pẹ́ ṣẹ́ra ń tọ̀ ó di kìtìrì díẹ̀ torí pé kò sí òbí tẹ́ mi ìmọ̀. ما كان محمد عبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وسيو كده مين ما ولا يعني محمد صلى الله عليه وسلم musulmi wa káwá sọ pé ẹ nígbà ló ń sọ àwọn sọ pé musulmi wa rẹ musulmi fẹrẹ nígbà ah ó ti máa pé kí ló ń fẹ́ gbà ní àwọn òjíṣẹ́ ọlọ́run gan wọ́n máa pé so ẹnì kan wákàtí lọ́wọ́ pé oní àdìdì rọ̀súlù so kò sí rọ̀súlù kan mọ́lá yà nẹ́gbọ́ wa sọ́mọ náà rọ̀ inna wula kọ́ọ̀lù rọ̀súlù karim. inna wula kọ́ọ̀lù rọ̀súlù karim wàlá huwa bí kọ́ọ̀lù ìjà. àmàlà àtàrún àwọn onímọ̀tò fún ìtò pọ̀jù wọ́n ní ànábì ọlọ́run bá ń sọ. torí ìdìbò òdi àwọn tó àrọ tó lọ́wọ́ ọba ń sọ wípé ọ̀rọ̀ àdẹ́kùn. bọ́dá ọ̀pẹ àbọ̀túrà ń sọ̀rọ̀ àbẹ́bí wa ìkùrọ̀ àná ọ̀rọ̀ ọlọ́run tó ti sí ànábì rẹ̀ lẹ́nu tọmọmọ ọ̀rọ̀ rẹ̀ ó ká kákó yẹ ọ̀rọ̀ ọlọ́run tó ti sí ànábì rẹ̀. ọ̀nà ìyàwó lẹ́kọ̀ọ́ àlàbàwò jẹ̀bí ìdòlùkúra. قرآن بدل الله بلوك مع النبي صلى الله عليه وسلم معقول قرآن كريم بالكتاب مكنون لا يمسه إلا المطهرون tanzilu min rabbil alamin. ẹgbẹ́ wọn ojú ẹ̀ ìgbẹ́ kuraani yìí tanzilu min rabbil alamin. anabi kọ́lọ́ wo ọlọ́run ló sọ àtọ́dọ́ ọlọ́run ti sọ̀kalẹ̀ wá ọlọ́run bá ní òun búra yìí pé kuraani ọ̀rọ̀ ọlọ́run tó fi bá anabi. ọ̀rọ̀ wọn ọlọ́run ọba búra yín bá ọ̀rọ̀ ọlọ́run yóò dị sí pé kùránì ọ̀rọ̀ ọ̀rọ̀ máa ní sọ̀rọ̀ sọ̀rọ̀ náà. إنه لقول رسول كريم ṣe ọ̀rọ̀ akọrin ẹ̀rí àwọn òkòlù wí orí. ó ló jẹ́ pé èèwọ̀ èèwọ̀ ńlá ni ká وما علمناه الشعر وما ينبغي gbé wa dúró wa dúró wa dúró wọn lù mí tó o bá túbá o bá pàdé ọlọ́run lórí ọ̀rọ̀ rẹ̀ olórí ẹbí. àrùn tó yẹ pé tọ́lọ́ bá sọ ìgbà mi ò mú òkú ànábì lónìí ìgbà mi yóò dà bù sallallahu alaihi ọ̀rọ̀ tó rọ́lọ́ ní ọ̀rọ̀ tá à ń sọ fún ànábì ọ̀rọ̀ tó kú wo ni tó bá dáná ọ̀nàjà ara yóò tó bò ó à ah, yàrá ń ṣàmì àwọn owó òbò wájú orí àtàbí nígbà mi tó tó lu bàbá ni. ìyẹn ni wọ́n ń kà ló ń bi ló ń lùlù sí lóṣù àdúrà làwọn yẹn ń jó àwọn obìnrin sì sílẹ̀ ń jó. lẹ́rẹ̀ ká alamuta alamuta alamunasira alaka ẹ̀yà bàbá ẹ bá kọ́ mọ́ ẹni tó kọ́ ti bọ́tà àdé mi sìn. وما علمناه الشعر وما ينبغي له إن هو إلا ذكر وقرآن مبين. أما بابو كان ذكر إلينا. náà ka pàtí àfàfẹ́ kan ní sìn àjò kan àlùbárí ka ní àmúdù ìlà ìlàbí ní àlàmì ṣá yóò lọ́wọ́ fẹ́ ka ní àti ẹlẹ́rìn ilé àti ilé ẹlẹ́rìn.

Rárá o. Wàdà huwa bí ị ìdáhìn. Kọ̀lílà máa tún inú. Ọlọ́dún ó kéré nínú yín jẹ́ gbàgbọ́ àwọn tó gbàgbọ́ ló wá kéré tẹ́lẹ̀ kan. Kọ̀lílà máa tún inú ó kéré àwọn tó wàmẹ́ hùwà bí kò ní kárí. bákan náà kì í ṣe ndị òkùnjẹ́ ayẹ ẹ ẹjọ́ máa tẹ nǹkan wọ alájẹgbà. kọ̀lí la máa dàgbà kẹ́rù. inú kẹ́kẹ́ bò ní ẹ̀sán lọ́dọ̀ afáàpẹ́ afá afẹ́sẹ̀ fẹ́ rìn àjò ebe a máa pé ó ti kó tó ń gbé ọ̀pẹ̀lẹ̀ jáde ẹ̀ torí ká àfẹ gbọ́pọ̀ ẹ̀la fún ọdọ̀ tẹ̀yẹ àmọ́mu ètùtù àwọn bí o mọ́mu sọ́wọ́ làwọn o wọ́n bá ní kéésì wà kàn án àwọn ìmọ̀mù súnmọ́ làwọn òjì ọba bá làmọ́ ìlú ọ̀dọ́ tiẹ̀ bẹ́ẹ̀ àwọn bẹ́ẹ̀ kẹta fún ẹ̀ yá yá kọ̀ yóò mú àmọ̀ ẹ̀já máa yín wò yá àti kùránì wọn kéèsì kùránì lọ fẹ́ wò ó but ó mọ̀ pé kò lè gbẹ́ pẹ̀lẹ́ jáde wájú yín ní bẹ́ẹ̀ àjílẹ̀ yìí ẹ̀yin náà ah, ah, tó ga ẹ̀wọ̀ yìí ìkásá ẹ̀já nìkan tó kúmọ́ mi dáadáa wọ́n gbà táwọn àwọn kọjú àwọn àwọn ah, mi gbé nígbà tó wò ó ó pé lọ fárí tó lé o tó fún mi o. ní ẹnìkan ọ̀gbọ́n rẹ̀ àti ó ti ra ọtí sinapu sí kọ́nà kan ngbẹ́dẹ́ àwọn ti kọ́nà ẹ̀kọ́ ti sọ ọkọ̀kọ́ nǹkan àti ọ̀gbọ́n kí ó gbọ́ yàrá dákẹ́ lọ wúlọ́pọ̀ ló fi kún un gbọ́ ni ọlọ́pàá ti lọ bọ́kà ẹ̀ ó ti lọ sí àbò ẹnu ẹ̀kan náà fún ọ tó tù sórí àwọn báyìí òórùn àwọn ti múrí àwọn tó òórùn rẹ̀ a ah! àbá ewé rè àwọn onígun ni alùfáà òkú bàbá ló ń bí fa. àwọn onígun ni alùpà lẹ́ pè é alùpà ni ó ti kó láti àǹtò. bàbá làwọn ló ní bá. tó bí àáfà àlámà tó máa ń sùn tọ́jú àbàjẹ́ ni. àbá àbàlá ìgbà mi ọlọ́mọba ti forí jù wọn. ó ní ẹ wo rìbí ara tá a ní kóòtù kẹ̀kẹ́ sí i àwọn náírà ń ta kẹ̀kẹ́ jẹ́. ẹ ò rí bí àràtà ní bódú kẹ̀kẹ́ sí àwọn náírà ń ta kẹ̀kẹ́ jẹ́. wọlé ẹ̀rọ bí gbogbo ọ̀nà àbáwọ̀ gbogbo ọ̀nà wọlé ẹ̀rọ àwọn ìfọ̀ àwọn ìlú ọ̀nà. bìlìmìlì yúgúyọ̀ mẹ́ tẹkùṣà tàbá yúrù bùbù bìlìmìlì yúsìlì mẹ́. تخشى تغيره فساد كبير عالم متعلم فأكبر منه جاهل متمسك هو فتنة فتمسكوا بما بما bàbá wa ṣe tọ́lọ̀ ní bó ṣe àwọn àfáà ní sọ wọ́n àwọn àfáà ni wọ́n sọ wọ́n sọ̀rọ̀ àwọn àfáà ni wọ́n sọ wọ́n lóbi àwọn àfáà ni wọ́n sọ àwọn àfáà wọn ní ẹbọ àwọn àfáà ni wọ́n wọn ní lọ́dà àwọn afáà ni wọ́n kọ́ wọn àwọn àfáà lọ́kọ́ wọn pé yà sí olè ìgbà náà kó kó àwọn afáà ni wọn àti tọ́lọ́ kọ́ yẹn wa ẹ̀ bá àgbélé mọ̀ àwọn àfáà ni wa. kẹ̀lí هما فتنة في العالمين عظيمة هما فتنة في العالمين عظيمة لمن بنا في دينه يتمسكوا لمن بنا في دينه يتمسكوا a máa pìtì àwọn bàbá wa yẹn náà a máa pìtì wọlé ẹ̀bùtọ̀ ẹ̀yin náà kú fẹ́ sẹ́yìn àwọn àfáà yẹn ni wọ́n sọ yín náà. bọ̀ ẹ tọ́nà bá ti wá ní káfa súnmọ́ o tún wù ládùúgbò yín ẹ̀yà gbárùkù tó ẹ lè là torí pé kọ́nà bàbá wọn sọ fún ní yìí náà sọ náà ń sọ wọn mi. a ti fẹ́ sọ náà náà ẹ̀jẹ̀ sọ fún abẹ́ mi níjọ́ àwọn ẹnu tiẹ̀ oorun ọlọ́run lè gbọ́ tó jábọ́ sí jábọ́ sí ẹ̀ tàbí bí àdúgbò lọ́wọ́ rẹ̀ kó kó kọ́ kó kọ́ yẹn wípé èèyàn máa ń bí ọlọ́run fún ara rẹ̀ èèyàn máa ń yan lẹ́sílẹ̀. wọ́n yẹ sáré ká ibà jẹ́ ní ìfọ̀lẹ́sì ìfọ̀lẹ́sì ìfọ̀lẹ́sì ولا بقول كاهن قليلا ما تذكرون تنزيل من رب العالمين تنزيل من رب العالمين. ọlọ́run kùránì kìí ṣe ọ̀rọ̀ alágbègbà tó o dábàá ti rí àfa tó bá fi kùránì ṣàbí bá ti sápò lọ́dọ̀ rẹ̀ pé eléyìí ẹlẹ́kọ̀ọ́ ó bẹ̀ fi kùránì bójú. ẹbọ ẹkọ ẹyin àtàwọn èròjà rẹ. wọn wá ní kọ́mọ́ sọ yìí pé kúlà náà àkọ́dọ̀ náírà lòlẹ̀ hàrì àtùbà àtùbà ayàkùrọ̀ àyè wa ni kọ́mọ́ ẹ̀ka lẹ́bọ̀. ó sì ké àwọn àbá àgbà yìí pé eléyìí ìfẹ́bọ ti ti èsù ẹ̀bọ lọ́lọ́ọ̀ni. má ti báyìí ara rẹ jẹ́ o má ti lọ́jọ́ ara rẹ jẹ́ àwọn àbá àtọ́nudẹ́bí àdúgbò sáfúnrán àtúfà ọba lọ bòde ọ̀pá ni wọn tí ẹ bá kọjá ní bòde wọn mọ̀ pé ibi àbá ó wà ó ìní ó wà ó mọ́tọ́mọ́ ó wà ó wọn mọ̀ ní fàyín lásán wọn mọ̀ kọ́ sọ́mà wọn wọn ò sì kékeré ṣe ọ pé wọn náà wàá jọba ilé èdè rú wọn ìṣẹ́ ń sí àrùn ẹ sí àrùn ìṣèlú ilé èdè rú àwọn tí ń ra orí èèyàn rárá ìgbà wọn ni ìyàwó ìgbà náà. ولا بقول كاهن قليلا ما تذكرون تنزيل من رب العالمين وهل يرى الله لسه النبي صلى الله عليه وسلم ولو تقول علينا بعض الاقاويل كلمة يرى الله قال النبي صلى الله عليه وسلم يا بن بولا ليري كي ọ̀pọ̀ parọ́ mọ́ wa tó bá jẹ́ pàdé bíi parọ́ ni. wọ́n lẹ́wọ̀n tẹ̀kọ́ wọ́lẹ̀ àlẹ́ iná bá wọ̀ lọ́kọ́ wí là á kàmí náà nínú ìrìnà ní. àgbà gbàmú ní ìjàmú tó le tẹ́lẹ̀ pé ọlọ́ọ̀bà kò kò fẹ́ràn àti tí wọ́n parọ́ mọ́ ọ̀rọ̀ nínú ẹ̀jẹ̀ lọ ga bẹ́ẹ̀ akíbalù mi ṣe bẹ́ẹ̀ akíbalù mi ṣe kéèyàn parọ́ mọ́ lọ ó lé jẹ́ bọ́lá tó wá dé bẹ́ẹ̀ sọ ló ju ẹ bọ́lá ẹ̀ sọ fún wa pé kéèyàn parọ́ mọ́ lọ. ومن أظلم ممن افترى على الله كذبا أو قال أوحي إلي ولم يوحى إليه شيء ومن قال فأنزل مثل ما أنزل الله ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم اليوم تجزون ما كنتم تستكبرون الأرض. bẹ́ẹ̀ wọ́n bá ti fọ àyè pọ̀ tó ju ẹbọ lọ. kó parọ́ mọ́ lọ́wọ́ ìsirá ọ̀la ìkẹ́bù kó fojú rẹ̀ parọ́ قل إنما حرم ربي الفواحش ما ظاهرها وما بطن والإثم والإثم والبغي بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون أو تقولون يا أيها معنى لا تيرت tọba wọlé wọlé wọlé tó pé wà á ń tẹ̀kọ́ ẹ̀rọ lẹ́mọ̀ náà jàlá mú òun ló ga jù lẹ́yìn náà wà á tún ṣe kú mi là ó wà á mọ̀ tó lọ lẹ́yìn. قال لهم موسى ويلكم لا تفتروا على الله كذبا فيسحتكم بعذاب وقد خاب من ẹ̀ṣẹ̀ ńlá ni Ọlọ́run wa ni kálá nàbí parọ́ mọ́ wa pé ó sọ pé Ọlọ́run ọba gbàmú ní gbàmú

báwo tí wàá yẹ bá ti sọ̀rọ̀ láti dé. wọ́n ní múra kan ní islam àdínà. ọlọ́run bá sọ pé àbá gbà náà ní ìmọ̀lẹ́. ṣùgbọ́n ẹja bẹ̀ lọ́wọ́ ǹjẹ́ ọlọ́run bá fọwọ́ tó lé gbà náà nínú. ǹjẹ́ jù búrú fi gbàgbọ́ máa bá nàbì tẹ́ àmì pé kò parọ́ mọ́ lọ. kùránì tó sọ fún wa gẹ́tìlẹ́ ọlọ́run tó sọ fún wa. فما منكم من أحد عنه أجمعين وإنه لتذكرة للمتقين وإنا لنعلم أن منكم مكذبين وإنه لحسرة على الكافرين وإنه لحق اليقين فسبح باسم ربك العظيم أنا أي مصدعتي يا وجه من جوانا ولا من أحد عنه الآيين ẹnìkan ń bẹ nínú yín sọ́yẹ́ pé yóò wá jẹ́ bó ni yóò jẹ́ ẹni tí yóò já okùn láàrin àmẹ́jì àbúrò sẹ́ni gbogbo bẹ́ẹ̀ ń ṣe o lè wá pa gbogbo ẹ̀ṣẹ̀ pẹ̀lú ewúrẹ́ rẹ̀ tẹ́ni para tẹ́ni gbogbo ẹ̀ sẹ́ni ọ̀rọ̀ tẹ́ni sọ ẹ lọ́rọ̀ bọ́lá ọ̀rọ̀ gbọ́ tẹ́ni tó wá jẹ́ pé ilé wa gbọ́ yóò wá pa àmẹ́jì tì kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀. bàbá mi ń kọ́ ní sáhàbì àánú àjèjì wà iná o làtàkìrọ̀ tún lè mọ̀ jàdí. èyí tá a sọ ọlọ́ni tẹ́kìrọ̀ ni ìrẹsì ló jẹ́ fún àwọn tó tó lè pa ọlọ́run ọba gbogbo tá a sọ nínú tó ààyè ìrẹsì ló jẹ́. wà iná o làtàkìrọ̀ tún lè mọ̀ jàdí. wà iná làdá ìdáhùn àná ìlú kò kẹ́sì bí. tó o yẹ́rì pé àwọn kèfèrí tí èèyàn bá jó ń dá wà bí àti ìdíje ń dára fún lọ́wọ́ gbogbo tó dọ́kàn wọn ni pé ẹ̀yìn àti abá kó bá tí ò bá rí ìmísí mọ́ ẹ̀ ló rọ̀ tó gbé ìgbà tá a fà bá ti ẹ̀rí pé ó ṣẹlẹ̀ náà sí àfa àti wọn tó síra rẹ̀ àwọn ẹ̀dá náà ti gbogbo tí màá ti ṣe wá àti ṣe wọn rí ah, àfa yìí wàhálà àwọn yẹn máa ti ń tẹ̀lé súnà máa ti ń gbó lọ́sàn òbí rẹ̀ alẹ́ fún wọn ní kí lágbára rà wọ́n bá fi ti wọ láyé tó ti kàkà ẹ̀ ní ìsìn yóò tún mú wọ́n kàn dìbò àwọn ènìyàn pé lẹ́yìn ibi tágbára rẹ̀ wà náà ní tíra rẹ̀ ẹja sùn tíra rẹ̀ ó ti sùn ó sùn gbogbo tíra rẹ̀ pátá lánàá tíra rẹ̀ tó nǹkan tí àwọn kèfé máa ń fẹ́ àti mọ̀nà tuntun ni wípé kágbára kágbára ó bọ́ wa wa àwọn ará nǹkan tí ń wí àhàlà ní gbogbo sọ. ọ̀yìnà o làjà ń kí ọ̀dùn nílùú tẹ̀mí. ọlọ́run bá dé àwọn olùpàá ọlọ́run bá wọ́n máa gbà sí sílẹ̀ tara ọ̀rọ̀ àmì وإنا لنعلم أن منكم مكذبين bákan náà mọ̀ wípé ń bẹ nínú yá àwọn tó lẹ́yìn pé gbogbo bá tó wá ṣe kọ́ tó yìí náà wọ́n nígbà wọ́n ní lọ́nà gbogbo ẹ̀. وإنا لنعلم أن منكم مكذبين. وإنه لحسن على الكافرين. kọjá lókè yá máa nípa nípa gbá. Kùránì ó dàbí orí gbúgbú kékeré. Kùránì ó ti dákẹ́ àmùsùlùmí ó dàbí ولذلك كل ما هو نزول القرآن هو الشفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. kèfèrí bá ti sọ yìí yóò máa bàánú jẹ́ ó sì tún jẹ́ ẹ̀rí lélẹ́rí pé tó sọ pé ògbọ́n ni tó sọ pé ògbọ́n ni tó sọ pé ògbọ́n ni bí kúrò àti jẹ́ kẹfà wà báyìí táwa ń gbọ́ táwa ń múlò táwa ti ń lò kèfèrí yóò jẹ́ pé mo rẹ́kùnrin á ní sí ogbó àbó ògbọ́n o kò sí yóò dà orí ibú ni ó jẹ́ fún kékeré o. wà iná òòlà àtọ́dún aláìka yìí wà iná òòlà àkọlẹ̀ àti. ó ẹ̀rí bá ẹjẹ́ mi sọ́kọ́lá owó tọ́lá kí a mọ̀ nìyẹn tó bá ní ẹ òun mọ ẹ kiri kẹ ẹ igbá wo ọlọ́run sọ pé sí ògbọ́ kùrán. wà iná bàbá bẹ́ẹ̀ ni títí ọ́fíìkà rà mí. ọlọ́run bá ní bàtà bẹ́ẹ̀ bísí rọ́bì kàlà ọ̀hún. ìwà anábì sallallahu alaihi wasallam kí a wá sóore yìí fún ẹ̀yin mùsùlùmí tá a sóore yìí fún kẹ́yìn jẹ́ ìjọ Al-Qur'an tẹ́ ẹ̀ sọ kì í ti pẹ́ ẹ̀ sọ fún wa pé kẹ́ ẹ jẹ́ bẹ́ẹ̀ o ara ti yín bẹ́ẹ̀ o àbá wa sọ fọlọ́ ọlọ́run ló ti wá bẹ́ẹ̀ ọlọ́run fà sẹ́ẹ̀ bẹ́ẹ̀. ọlọ́run ọba ní yáàrí wípé òun ti àfọ̀mọ́ ọlọ́run ọba ààrẹ ọba tó tóbi tó wájú pé nílẹ̀ ẹ̀kọ́ ni wípé tọ́lọ́

torí be àwa ti gbọ́ pábọ́sẹ̀ níbi àdánwò tó eléyìí náà ní orí tọ́lọ́wọ́n bá tó ṣe fún wa eré bẹ́ẹ̀ lọ́wọ́n bá tó sọ̀rọ̀ hàkọ́ fún àtẹ́gbẹ́ rẹ̀ sọ́lọ́ bá wọn àwọn ọ̀rọ̀ abdul ọlọ́run nínú àwọn ọ̀rọ̀ kọjọ́ ó fún wa ní àgbọ́yé a náà ó fún wa ní ìmúlò rẹ̀ ó fún wa ní ìtẹ̀lé àṣà ha وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه الاخيار وصلى الله تسليما كثيرا بارك الله في الجميع وجزا الله الجنه والجزاء وبارك الله فيكم والسلام عليكم ورحمه الله وبركاته كلمتان حبيبتان إلى محمد تقيلتان